ẹ̀yin èèyànlé èwo lẹ ṣe ṣàlàáfíà lẹ wà ṣé dáadáa ni mo bá yín gist tèmi ni o wọ́n ní bàbá wa wọ́n ní láti Brazil o wọ́n ní wọ́n síà ni wọ́n wọ́n ní wọ́n aṣọ kábíyèsí wípé Queen Naomi máa padà wá wọ́n dẹ̀ máa inú wọn dẹ̀ máa dùn padà ẹ̀yin èèyàn lé gist tèmi nìyẹn. Tí ó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ń darapọ̀ mọ́ èmi ọmọ yín, Mashola, mo dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni a bá yín? Gbogbo lé ń kọ́. A dúpẹ́ lọ́wọ́ yín fún àdúrótì yín lórí channel yìí. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo yín o. Ilé àti ọ̀nà yín kò ní dàrú o. Ẹ ṣé. Mo máa ń sọ Yorùbá lórí channel mi, mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní bàbá wa láti Brazil tó jẹ́ Ṣíà yìí, wọ́n ní wọ́n sọ fún kábíyèsí wípé inú wọn máa dùn o. Wọ́n ní Queen Naomi dẹ̀ padà bọ̀ wá sínú palace, wípé wọ́n sì máa ní happiness padà àwọn méjèèjì. Wọ́n ní prophecy tí bàbá wa Ṣíà yìí tán fún kábíyèsí ni pé ní oṣù márùn-ún sí nísìnyí pé queen naomi máa padà wá sínú ayé kábíyèsí o pé ìfẹ́ wọn á dẹ̀ strong ju ti tẹ́lẹ̀ lọ wọ́n nínú kábíyèsí dùn wọ́n ní wọ́n jó wọ́n láyọ̀ wọn kún ẹ̀yin èèyàn lé wọn ní wọ́n tún sọ fún kábíyèsí wípé kí wọ́n fi ara balẹ̀ o wípé nítorí àwọn obìnrin tó wà nínú pálàsì they can do ọ̀nà ń dù wọ́n ní ṣùgbọ́n kábíyèsí máa borí ohun gbogbo èyí tó jẹ́ èyí tí ò dá níbẹ̀ wọ́n ní kábíyèsí máa borí ẹ̀ wọ́n ní so kí kábíyèsí kún fún àdúrà ẹ̀yin èèyàn lé prọfẹsì tí bàbá wa sí àyè tó ń sọ fún kábíyèsí nìyẹn gbogbo àwọn nǹkan tí ò dẹ̀ da èyí tí wọ́n sọ wọ́n ní kàn ṣe ètùtù láti fi kásẹ̀ ńlẹ̀. Ẹ mọ̀ pé gbogbo ayé wa yìí ewu àti dáadáa náà ni. So wọ́n ní gbogbo èyí tí ò da tí wọ́n sọ, wọ́n ni wọ́n ní kí kábíyèsí kí wọ́n ṣe ètùtù láti fi kẹ́sẹ̀ ńlẹ̀. Ẹ mọ̀ pé gbogbo ayé wa, a ní láti máa fi àdúrà jagun ní gbogbo ìgbà ni. Ẹ̀yin èèyàn lé kì í ṣe nǹkan kékeré. So ẹ̀yin èèyàn lé, ìgbà tí kábíyèsí ti rí pé wọ́n ti sọ fún wọn wípé Queen Naomi àtọmọ wọn, wọ́n padà bọ̀ wá sí palace inú kábíyèsí dùn ayọ̀ wọn kún wípé at least ìyàwó àwọn àti ọmọ àwọn ó ń padà bọ̀ wá sí palace ẹ rí bí kábíyèsí ṣe bẹ̀rẹ̀ sí change gbogbo interior inú yàrá Queen Naomi tí wọ́n bẹ̀rẹ̀ sí palẹ̀ mọ́ tí wọ́n lọ ra twenty four carat gold tán fi frame gbogbo picture Queen Naomi <laughs> wàsá lẹ pé kì í ṣe wàsá rárá kábíyèsí ń gbáradì seriously ni because wọ́n fẹ́ kí queen naomi kí wọ́n padà wá sínú palace ẹ̀yìn èèyàn lé kì í ṣe nǹkan tó tó easy but mo mọ̀ pé ọlọ́run á jẹ́ kí gbogbo ẹ̀ easy. ní agbára ọlọ́run ojú òní ti kábíyèsí àti queen naomi ìdáwọ́lé wọn á yọrí sí rere kábíyèsí gbégbèsè yìí láti ṣe gbogbo nǹkan tí bàbá síà yìí tí wọ́n ní kán ṣe nítorí pé ìgbọ́ràn ó sàn ju ẹbọ rírú lọ. ẹ̀yin èèyàn lé èyí náà wo ìgbà tí Queen Naomi ti kúrò nínú palace inú kábíyèsí ò dùn ayọ̀ òun ò kún ẹ wo gbogbo tí kábíyèsí fi ń pààrà àkúrẹ́ tó bá ṣọkùnrin míì á give out á lose hope á ní kí ló dé òun ò lè wá para òun ò jàre ṣùgbọ́n kábíyèsí ò give up wọn give up o kábíyèsí tún jọ èmi gan alára lójú nítorí pé mo rò pé a sún kábíyèsí kábíyèsí dúró ti Queen Naomi ẹ̀mẹ́wàá ni wọ́n ń pàràkúrẹ́ bọ́n ṣe ń pàràkúrẹ́ náà lọ sí ẹ̀hún lẹ́kí lẹ́kọ̀ọ́ tó ń wá Queen Naomi lọ kí lè ẹ rò pé wọ́n fẹ́ ṣe kí ni wọ́n fẹ́ ṣe ju pé kí wọ́n ní sùúrù fún ìyàwó wọn kọ́kọ́ ìyàwó wọn wálẹ̀ kò sí obìnrin tí ò ní bínú nítorí pé a mọ nǹkan tí ojú Queen Naomi rí ní pálàsì kábíyèsí a mọ nǹkan tó ju wọn rí ẹ̀yin èèyàn lé kì í ṣe nǹkan kékeré ni ọ̀rọ̀ yìí but a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé gbogbo ẹ̀ ti yanjú ṣebí kábíyèsí náà ni àti Queen Naomi náà ń dẹ̀wẹ̀kẹ̀ tí wọ́n ń ṣeré tí wọ́n ń ṣe gbogbo ẹ̀ ní ìsìn Ọlọ́run Elédùmarè á jẹ́ kí gbogbo ẹ̀ níyanjú tán pátápátá ẹ wò gbà tí kábíyèsí fẹ́ Queen Naomi natural love ni pé Naomi ò ní ìdòwò wọn kì í ṣe torí owó náà fi fẹ́ kábíyèsí kì í ṣe torí ipò ṣùgbọ́n wọ́n fẹ́ kábíyèsí nítorí wọ́n nífẹ̀ẹ́ wọn ni nǹkan tí wọ́n ń pè ní ìfẹ́ òtítọ́ nìyẹn so ṣé kábíyèsí wá fi ìfẹ́ òtítọ́ sílẹ̀ kí wọ́n máa wá èròjú kiri ẹ̀yìn èèyàn lé kò possible ìtorí ẹ̀ ni kábíyèsí fi ní àwọn fẹ́ kí ìyàwó àwọn àti ọmọ àwọn kan padà wá sínú palace. Queen Naomi wọ́n nìtẹ́lọ́rùn obìnrin tó ní ẹ̀mí ọlọ́run ni wọ́n ọlọ́run ń gbénu wọn gbogbo ayé wọn náà fi ń sin ọlọ́run ẹni tó máa ń fi gbogbo ayé ẹ̀ sin ọlọ́run dandan ni kí ọlọ́run náà kó ní ọwọ́ sí ọ̀rọ̀ ayé ẹ̀ ìtorí ẹ̀ ni ojú òfin ti Queen Naomi tó jẹ́ pé every time ni ọlọ́run máa ń support wọn lọ́lọ́run máa ń wà pẹ̀lú wọn ẹ̀yin náà ẹ wo gbogbo nǹkan táwọn olórí ti ṣe ẹ̀rí kó jẹ́ kó lè jẹ́ ẹ̀ nítorí wípé kí ni Queen Naomi ò robi sẹ́yìn kankan nígbà tí wọ́n ti robi sẹ́yìn kankan ibi a máa padà sórí oníbi ni ẹ̀yin èèyàn lé kábíyèsí gbẹ̀gbẹ̀sẹ̀ yìí láti ṣe gbogbo nǹkan tí bàbá sí ààyè nìkan ṣe láti fi mú ìyàwó wọn padà wá sí palace wọ́n dẹ̀ fi dá kábíyèsí lójú pé ní agbára ọlọ́run lẹ́yìn ewúro àdán ni bó dẹ̀ ṣe máa rí nìyẹn ní agbára ọlọ́run ẹ̀yin èèyàn lé ọlọ́run elédùmarè á jẹ́ kí gbogbo ọ̀rọ̀ yìí kó bọ́ sí dáadáa o ọlọ́run á dẹ̀ jẹ́ kí queen naomi kí wọ́n ṣe gbogbo nǹkan tí kábíyèsí fẹ́ láti múnú wọn dùn nítorí wípé kábíyèsí náà wọ́n ti realize gbogbo mistake wọn wọ́n dẹ̀ ti dúró síbi tó yẹ kí wọ́n dúró sí láti fi múnú queen naomi dùn gbogbo ọ̀rọ̀ wọn ajá sáyọ̀ ní agbára ọlọ́ ẹ̀yin èèyàn lé gist tèmi nìyẹn tá a bá tún gbọ́ ẹni gist a máa mú wá fún yín etí tẹ fi ń gbọ́ mi ò ní di ọwọ́ tẹ fi tẹ fi ń tẹ subscribe like ọwọ́ yẹn ò ní kan ìsàlẹ̀ àpò òkè òkè lọ́la yẹn á máa lọ please share this video like and subscribe god bless you all thank you so much.